إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله <clears throat> وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أبدا يفهم على ọba في ó ṣe ní ayala albarka yi àtọ̀rọ̀ àlékún ìkẹ́ àti ìjẹ fún òjíṣẹ́lá muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam àlékún ìkẹ́ ọlọ́run àti je rẹ̀ kí ma máa bá òjíṣẹ́ náà àti àwọn sahabe rẹ̀ na fi àwọn ará ilé rẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ sí ọjọ́ gbẹ̀ndàlùkẹ́yàmá kí ọlọ́run bá kí mọ́sá ìkàwá fún wa. لين باذن الله تعالى أوتيت واجنين وعلى لكن وتيرة الادب المفرد للامام البخاري رحمه الله تعالى آه، او بين لاتي اوري باب عقوبة قاطع الرحم في الدنيا باب ينصر نفا عقوبة إياه في أولو جاو ẹbí tí ó jẹ látàrí عقوبته في الدنيا يعني حدثنا آدم قال حدثنا شعبة قال حدثنا عيينة ابن عبد الرحمن قال سمعت أبي يحدث عن أبي بكرة قال غني ويينا وما عبد الرحمن قلوهم بوتي بابوهم tí ó ń gba ìgbàwọ́ ọ̀rọ̀ wa látọ̀dọ̀ àbí ìbákẹ́rà ó ń sọ wípé qala rasulullahi sallallahu ta'ala alayhi wa alihi wa sallam sí ọlọ́run kí kún ìkẹ́ ọlọ́run àti ìjẹ́ rẹ̀ kí ó máa bá ó sọ wípé ma min dhanbin ahra an yu'ajjila Allahu li sahibihi al-'uqubata fi ad-dunya ma'a ma yudakhkharu lahu في الآخرة من قطيعة الرحم والبغي wọ́n ní òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ kan ma min zambin ahara kò sí ẹ̀ṣẹ̀ kan tí olùdẹ́ṣẹ̀ náà tó fi ní ẹ̀tọ́ sí kí ọlọ́wọ̀n ọba ó kánjú jẹ níyà أحرى أن يعجل الله لصاحبه العقوبة tí olùjẹ́ ẹ̀fẹ́ náà fi ní ẹ̀tọ́ sí kí ọlọ́run ọba ó kánjú jẹ níyà fìtúnìyà nílé ayé máa ma yóò dákọrù lẹ́hùn fi àkẹ́rà pẹ̀lú ohun tí wọ́n palẹ́ ṣe dé ní ọjọ́ ìgbéǹde ìyẹn ni pé ìyà tí wọ́n tọ́nà wọ́n kànjú jẹ láyé kò dí ìyà tọ̀ ìdí ọ̀run kò dí lọ́wọ́ wọ́n ní kò sí olùdẹ́jẹ̀ kan tó fi ń lẹ́tọ̀ọ́ kọ́lọ̀ ń fìyà jẹ látàyé pọ̀ mọ́ ìyà tí ó jẹ tó bá dijọ́ gbẹ̀ndà lùkìyàmà ẹni tó fi ń lẹ́tọ̀ọ́ sí kákanjú fìyà jẹ látàyé bí olùjẹ́ òkan ẹbí kò sí min qati'ati arrahimi wal-baghi àti olùtayọ àlà wọ́n ní al-baghi wọ́n ní at-ta'addi wal-istitala irú kéèyàn má bìkítà láti wọ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ so qati'atu qati'atu arrahim jíjá okùn ẹbí ẹ̀ṣẹ̀ kan tó ní agbára ni débi wípé ń bẹ nú àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ni tí bá ń jẹ́ ẹ̀ṣẹ̀ náà tó fi lẹ́tọ̀ọ́ sí kọ́lọ̀wọ̀n ọba kó fi àjẹ́ ìyẹn ni pé ìyá dọ́bù ni ó jẹ yóò kọ́kọ́ jẹ́ ẹ̀ka láyé yàtọ̀ sí èyí tí wọ́n pèsè rẹ̀ dé tó bá dídọ́gbìn dàrúkẹ́ ó túnmọ̀ wípé haramu ní kí èèyàn kópa nínú jíjà òkun ẹbí bákan náà albaviu òun náà ni kíkà yọ ààlà nípa ẹ̀tọ́ àwọn èèyàn gẹ́gẹ́ ẹni tí tí bá ń ṣe ohun tí a ń pè ní àtàádì lórí òkókùn náà ẹni kò ní rí àánú ọlọ́run torí pé ọlọ́run ọba kórìíra gbogbo ẹ̀dá tó bá ń fi ara ní àwọn ẹ̀dá rẹ̀ gbogbo ẹ̀dá tó ń fara ní àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run ọba kórìíra rẹ̀ jẹ́ bó ṣe jẹ́ pé ẹ̀dá tọ́lọ́run fi nífẹ̀ẹ́ sí jùlọ nínú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ òun náà ni ẹ̀dá tó fi ń fi àwọn ẹ̀dá ọlọ́run láǹfààní jùlọ ahabbul khalqi ila Allah ilà falkilla ẹ̀dá tọ́lọ̀ wọn bá fi nífẹ̀ẹ́ sí jùlọ òun lè tó fi ṣe àǹfààní jùlọ fáwọn ẹ̀dọ́ ọlọ́ ilé ló bá ti jẹ́ sí pé àwọn ẹ̀gbà ọ̀rọ̀ wa tí wọ́n ń tì wá nílọ̀ nípa wíwọ ìwọ ọlọ́run wíwọ ọgbà ọlọ́run látàrí ẹ̀tọ́ àwọn ẹ̀dá rẹ̀ èrè yìí ń bẹ nínú àwọn ìdí tó bá tó jẹ́ sí pé ẹni tí a gba ẹ̀tọ́ rẹ̀ tá a ṣàbòsí fún ọlọ́run ní kò sí gàgá láàrin àdúrà ẹnítọ̀hún àtòwọn ọlọ́run ẹni tá a ṣàbòsí fún ọlọ́run a máa gbàdúrà rẹ̀ kódà bí kìí ṣe mùsùlùmí èrè náà bá jẹ́ sí pé ó yẹ kí èèyàn sọ́ra fún ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kí èèyàn mara ẹlòmíì ò mara ẹlòmíì ò rí ara rẹ̀ nìkan ló hàn. nǹkan tó bá fẹ́ ṣe lásìkò tó bá fẹ́ ṣe èèyàn kò ní kọ̀ǹsídẹ̀ ẹlòmíì mà ojú rí ó fọ onígbà tó bá ṣe ní ìsìn ẹ̀dá kódà bí ó ṣe okùnfà ìnira fún alábàágbé bó ṣe okùnfà ìnira fún alábàárìn kò kán irú rẹ̀ ní kí irú ìtàwọn ọmọ nàìjíríà máa ṣe kí ẹ wọ ọkọ̀ ọjà tẹ́lẹ̀ kan sì tan mísíkì fún gbogbo yín tí wọ́n bá fẹ́ gbọ́ mísíkì kódà kan kó jẹ́ sí pé èmi náà ń bẹ́nu àwọn tí wọ́n máa ń gbọ́ mísíkì ṣé dẹ́nu tí mísíkì wù mí gbọ́ lásìkò yìí tó bá fẹ́ gbọ́ music ó sì máa tàgbọ́ ò ní fi fìtínà eh, ìtìláwò music tọ́lọ̀ ń fi jàrábà rẹ̀ ò ní fi da àwọn èèyàn yókù láàrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kátà máa ń ṣe táì kọ bí ara sí látàrí pé àjọ ń gbélé bẹ́ẹ̀ bí ká gbé tí ń di kára ń kan káwá gbé kéèkì àjẹ́ sẹ́yìn wíńdò nébọ̀ àbí kan kìí sẹ́yìn wíńdò nébọ̀ ló wà ṣùgbọ́n oorun rẹ̀ da gbogbo ara yé lànà ṣùgbọ́n oorun yẹn nígbà tó yẹ sí táwa la ní àmì gbọ́ ṣùgbọ́n àwọn tí èsì àwọn làwọn làdé àwọn máa fi ara da oorun a sì mọ̀ pé oorun ṣùgbọ́n torí pé adé ẹ̀yìn agbọ́dọ̀ sí mọ́síláhà àti wa ẹ̀gbẹ́ni tó bá ní mọ́síláhà nínú nǹkan yóò lè fara da gbogbo òmìnira tó bá tọ̀ nǹkan náà wà ẹni tí wà ní mọ́síláyà nínú rẹ̀ pẹ̀lú ẹ̀rí wo ló fi ẹkọ́ òun náà máa gbọ́ ọ̀tẹ̀ tó wọ̀n ní mọ́síláyà nínú rẹ̀ ilé ni wọ́n ń pè ní albertly kí n àtayọ bọ́ńdì rẹ̀ a máa sọ òkùnfà kọ́lọ́hún kánjú jẹ́ ìrìn níyà látàyé yàtọ̀ sí àti wọ́n palẹ́sẹ̀ dé di ọjọ́ gbẹ̀dàkìyàmà nínú ẹgbẹ́ ọ̀rọ̀ kan òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam sọ wípé inna Allah awha ilayya an tawadu'u hatta la yabghi ahadun ala ahad ولا يفخر أحد على أحد إنه صحيح مسلم وسلم محمد صلى الله عليه وسلم سويته وفي وحي فمي dájúdájú ọlọ́run bá ṣe wáhàyí fún mi wípé kí ẹ ṣe tàwádùá kí ẹ jẹ́ àwọn onítẹríba àwọn oníwà rẹ̀ tàwádùn yìí òun lòdì kejì gbéraga títí tí ó fi jẹ́ sí pé làyẹ́bẹ̀rẹ̀ ahadun ala ahad ẹnìkan ò ní tayọ ààlà nípa ẹlòmíì torí báwa lówó torí náà ilé tó fẹ́ gbẹ́ tí wáyé àwọn tálákà ni wọ́n ń dẹ́nu rẹ̀ a ní bùkátà sí ilé náà wọ́n fẹ́ wọ́n kọ̀ á rà wọn lórí wọn ò rọ́mọdá sí torí pé a nípò a máa di àwọn èèyàn pa a máa kó wọn sínú òníra gbogbo kò tọ́lọ̀ wọn bá tó yín sí dúkìá lẹ́ní ni ipò lẹ́ní ni ọlá lẹ́ní ni ànábì ni ọlọ́run ọba ti wá àyè fún mi pé kẹ́ ẹ tẹríba kẹ́ ẹ jẹ́ àwọn oníwà rẹ̀lẹ̀ àti tẹríba títí tí ó fi jẹ́ sí pé ẹni tí ò nípò kò ní feel oppressed látọ̀dọ̀ ẹni tó nípò tálákà kò ní feel oppressed látọ̀dọ̀ olówó alágbára ẹni tó lẹ kò ní feel oppressed látọ̀dọ̀ ẹni tó lágbára ànábì ni tọ́lọ̀ ọba ti wá àyè fún mi pé kí n parí láti sallallahu wọ́lá yẹ́fọ̀rù ahadun aláhàd kí ẹ tẹríba dípò pé ẹnìkan kò ní ṣe àlùfáàrí lórí ẹlòmíì nítorí ìdí ẹlẹ́yìn àdéhìí fi hàn ọ́ gbé kíyàn wà nínú ẹni tí ń ṣe àbí àtúrọ̀rahìm ìwẹ̀ ẹ̀fẹ̀ tó lágbára yẹn ó sì lè ṣokùnfà kọ́lọ̀ ń fi àjẹyàn látàyé tọ́lọ́run bá dìbì àjẹyàn látàyé kò túmọ̀ sí pé kò ní jẹ ìyà àti àkẹyàmà ibi tí wẹ̀sẹ̀ náà lágbára dé oníbàábọ́n lẹ́yìn sẹ́lúwáfíl bilmukafi oníbàábù yìí yóò fi àlàyé nípa wípé alwáfíl olùsokùn ẹbí pọ̀ kìí ṣe òun ni almukafi wọ́n ní kí ni túmọ̀ almukafi wọ́lọ́wọ́ náà ni alladhi yu'ti li ghayrihi nadhira ma a'tahu dhalika al-ghayr ẹni tí máa ń fún ẹlòmíì ní irú nǹkan tẹ́lòmíì yẹn fún yóò ṣe fẹ́lòmíì yóò fi jàrọ̀ fẹ́lòmíì irú tẹ́lòmíì ṣe fún wọn ni ẹni tó jẹ́ sí kíkẹ́ bá bẹ̀rù òun náà bẹ̀yìn wọ̀ tẹ bá kí yóò kí yín tẹ bá lọ ṣe ziyara rẹ̀ yóò san yín lẹ́san yóò wá ṣe ziyara yín wọ́n ní ẹ̀rí mọ̀káàtì ìrere bí àfàlágbájá ti kí ni sílé ní tí o ní o ẹ̀sìn tèmi náà lọ kí sílé tó bá ti kí yín sílẹ̀ o ti san gbèsè náà ẹ̀tún rí rí má ó dìgbà tẹ́yìn lẹ́bá tó kí sílé yóò wá ṣẹ̀ṣẹ̀ ká ní dandan lórí rẹ̀ pé jẹ́ lọ sán mo ká sí ìrù yẹn ni pé òtí wọn ń tẹ́ẹ̀ṣẹ́ fún mi èmi náà ṣẹṣẹ́ ni èmi náà ṣe fún yín wọ́n ní ní lè orúkọ rẹ̀ kìí ṣe wọ́n ní kò lẹ́tọ̀ọ́ irú ẹni bẹ́ẹ̀ ò lẹ́tọ̀ọ́ ká sọ ní olùsokùn ẹbí pọ̀ wọ́n ní عن الأعمش والحسن بن عمرو وفطر عن مجاهد عن عبد الله بن عمرو وقال سفيان لم يرفعه الأعمش إلى النبي صلى الله عليه وسلم ورفعه الحسن وفطر عن النبي صلى الله عليه وسلم قال وني يبي وسلم محمد صلى الله عليه وسلم صويبي ليس الواصل بالمكافئ kìí ṣe olùsopọ̀ ẹbí يعني تيشي مكافأة ìyẹn ni pé òdí wọn bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe rìlẹ́ẹ̀tì mọ́ mi òdí wọn bẹ́ẹ̀ mìíràn rìlẹ́ẹ̀tì mọ́ yín wọ́n ní eléyìí pé kì í ṣe ẹbí pọ̀ ni. ولكن الواصل قالوا الزوفان يبقى ولكن الواصل الذي إذا إذا قطعت رحيم رحيمه وفرح olùsọ̀kan ẹbí pọ̀ lẹ́nu tó yẹ pé tókùn ẹbí tókùn ẹbí rẹ̀ bá dá yóò ṣe kí yóò so pọ̀ pé kò sẹ́ni gbà yẹn pé kò ní jókòó ní jókòó pé ilé ẹ ti wá ìlú náà lọ tẹ́ ẹ̀ bá wá táì fi àmì èdè nínú ẹ̀ lérí ṣẹ̀rí pé ìgbà tẹ́mi ò lọ tẹ́yìn ò sì wá lẹ́nì kẹta nínú àwọn méjèèjì ò bá ń lọ ẹni pé okùn ẹbí ò tẹ́kẹ́ ni okùn ẹbí ò jànà ó wá ní olùsokùn ẹbí pọ̀ ẹni tó lẹ́tọ̀ọ́ ká pè ní olùsokùn ẹbí pọ̀ òun lẹ́ni tó jẹ́ pé òun ni òní tí ó ti àtagbọn tòun ṣe kéde òní tí ó tàtagbọn àgbọn já kódà bí ó sokùn ẹbí pọ̀ nígbà ọgọ́rùn-ún táwọn tí ń sokùn ẹbí pọ̀ pẹ̀lú rẹ̀ yẹn tí wò sokùn ẹbí pọ̀ mọ́rùn kò ní ṣe kíni kò sì ní jí ó já náà ni wọ́n lọ́wọ́n ni alwáṣẹ̀ wọ́n ni alladhi walakin alwáṣẹ̀ alladhi idha qata'at rahimuhu wa wọ́n ni ní láti inú hadithi wọ́n ni a ò rí pé àwọn èèyàn wọ́n pín sí ọ̀nà mẹ́ta nípa sísokùn ẹbí pọ̀ ètò ẹ̀ṣẹ́ yẹn jẹ́ nínú rẹ̀ èyí tó fi tó fi dáa jù nínú ìpín mẹ́ta yìí òun náà ni ipò àlùwáṣìl olùsokùn ẹbí pọ̀ tí kò ní jẹ́ bó tilẹ̀ wù kára náà nínú òbúrú tó kò ní jẹ́ kó tàkẹ́ ọwọ́ tó ń já wọ́n ní wá sílù òun lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni àlùmọ̀káfì yàtọ̀ mọ̀káfì yìí òun tó san ju òun ẹlẹ́ẹ̀kẹta ó san ju ẹlẹ́ẹ̀kẹta lọ òun náà ní tìǹbì òun dání òun ni kọ́fẹ̀ẹ́ wọn olùjá òkun ẹbí tàbí alkafiu tí bá ń ṣe mọ̀káfáà tí bá ń ṣe mọ̀káfáà okùn ẹbí ó yìí ṣe gíní okùn ẹbí ó so ṣùgbọ́n tó pọ́lẹ̀mù tí alìmọ̀káfíù ní ni wípé àwọn tí ń san lẹ́sàn pé wọ́n sokùn ẹbí pọ̀ pẹ̀lú ohun ìrún òfin ìgbà tí wọ́n bá okùn ẹbí pọ̀ pẹ̀lú ẹ̀kọ́ ní ẹlẹ́ẹ̀kẹta òun wá ni wọ́n pè ní alqati' òun ni olùjá okùn ẹbí olùjá okùn ẹbí eléyìí ni ó yẹ kí alùwásílù ló yẹ kí mùsùlùmí ipò alùwásílù ló yẹ ká ṣe kíni ló yẹ ká bá torí bí mùkáfíwù gan ipò tiẹ̀ náà ṣe kíni ipò tiẹ̀ náà léwu yóò padà wá bọ́ sí ipò kọ́fíwù ní táwọn tí tó fẹ́ máa ṣe mọ̀káfà àfún yẹn àwọn tó fẹ́ máa san lẹ́sàn pé wọ́n wà yẹn tí wọ́n bá wà má yóò padà wá di kọ́fíwù nù torí pé okùn ẹbí wa ti agbọn rẹ̀ já wọ́n ní báábùn fọ́dù man yasilu zarrahin abdọ́ọ̀lin fọ́dù man yasilu zarrahin abdọ́ọ̀lin ọlá tí ń bẹ fún ẹni tí so okùn ẹbí pọ̀ pẹ̀lú olùbátan abdọ́ọ̀lin tó jẹ́ alábòsí ìyẹn ni Eh, gẹ́gẹ́ àti sọ ní àwọn ìjókòó tí ó ti ajú pípò tẹ́ ẹ̀ ṣẹ̀ríà okùn ẹbí ó lágbàá débi pé ṣẹ̀ríà ò fi ò fi excuse kankanlẹ̀ sí wa fún wa ìjà ẹbí mi ni àbúrò bàbá ni àbúrò màmá ni ẹbí mi ni ṣùgbọ́n kì í ṣe mùsùlùmí ṣẹ̀ríà ní kì í ṣe excuse ṣẹ̀ríà ní tòun ti bẹ́ẹ̀ okùn ẹbí ò gbọ́dọ̀ ṣe kí ni ẹbí ò gbọ́dọ̀ já. ó dà ẹbí mi ni ṣùgbọ́n alábòsí alábòsí kìí ṣe àbòsí tó kéèyàn sojú méjì o àbí kó sẹnu méjì ah. àbòsí pé ga kéèyàn tó yẹ̀yàn jẹ́ kéèyàn gbẹ̀tọ̀ rẹ̀ mélòó mélòó nínú àwọn ẹ̀gbọ́n bàbá tó jẹ́ pé ogún nígbà táàbúrò rẹ̀ kú àwọn ọmọ àtìyàwó àbúrò rẹ̀ kò jẹ́ kí kò fún wọn lẹ́tọ̀ọ́ wọn nínú ogún táàbúrò fi kalẹ̀ irú rẹ̀ pọ̀ lọ rẹpẹtẹ tẹ bá bí àwọn kóòtù wa lẹ́sí pé ẹni tí ó kọ́kọ́ jàǹbá àmánà fẹ́lẹ́ bá bò sínú ẹni tí ó kọ́kọ́ jàǹbá àmánà òun náà ni ẹ̀gbọ́n ọkọ tàbábúrò ọkọ nígbà tọkọ bá kú tán ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí dì sí wọn ò tí ì dúpẹ́ jùtẹ̀ sílẹ̀ fófin ọlọ́run nípa ogún pínpín tẹ́gbọ́n bá kú bójúlẹ̀ rògbò rẹ̀ pọ̀ tó tó bí ọkùnrin tó bí obìnrin ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ara rẹ̀ lọ́kùnrin lóbìnrin tẹ́ nínú ogún ẹ̀mí kódà kó fi gbogbo ilẹ̀ yìí kó fi ṣe dúkìá ẹ̀ lẹ́tọ̀ọ́ sí nǹkan nínú ogún náà ẹlòmí ìjàhìrí àti ìbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti sí nǹkan ẹ̀gbọ́n wa mọ̀ ni wọ́n mọ̀ jọ bí wa ni káwá pé bí dúkìá yìí ṣe pọ̀ tó tí a bá ń fọ́lọ̀ púrógàmù kan ní ìkan bí oṣù bíi méjì oṣù kan méjì sẹ́yìn ní Voice of America ẹ mọ̀ pé tí wọ́n ń sọ̀rọ̀ adájọ́ kan ní kéèsì kéèsì kan ní ìṣẹ̀lẹ̀ akọ̀tìkan lábújá àbúrò ẹni tó kú tí ò ní mú ogún òun ní rin gbogbo ọ̀rẹ́ property one billion one billion a lọ undervalue ẹ̀ sí five hundred million aka one billion our disclosure lórí five hundred million. kódà tẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ rí iṣẹ́ nílé ayé bó lẹ́ dùn wájú ọ̀rọ̀ five hundred million ṣé kò ní tán ni ṣé bíráìbù màláìkà kù ni ṣé ẹ̀ ní kú ni. nínú ẹ̀ òun náà ni pé tọ́lọ́run bá bọ̀ àfi yín ẹ jẹ́ kí àwọn ẹbí yín eléyìí gbogbo àwọn ẹ̀kọ́ tí àwọn ẹ̀kọ́ tí ṣẹ̀ríà kọ́ wà yìí tẹ́ bá wo ṣẹ̀ríà ẹgbẹ́sẹ̀ ní islam ó wà holistic gbogbo àwọn societal vices islam ó ti mójútó wọn aka hadithi sahabi tí nígbà tó ọlọ́run bá sọ ayà kalẹ̀ lẹ́ntẹ̀ náà lè gbẹ́rù àti tó lè kúrú mẹ́tò ìbòl tó fi gbé báyìí ràhà wa ọ̀kan nínú àwọn gardens tí wọ́n fi ní èso jù nílùú Madina ó lè rí òjíṣẹ́ ọlọ́run bá mo fi ọ́ ti ẹlẹ́rìí ní báyìí ràhà ó ti di fi sabilillah ìtọ́lọ́run bá bá pa ọ́ láti fi garden náà sí lójú ọ̀nà ọlọ́run ilé òṣèré orí rẹ̀ kì í ṣe tèmi má. kí lànà rí wí hàn òní báyìí ọ̀rọ̀ rẹ̀ sàbàlá eléyìí òwò tó lérè lélẹ́yìí bọ́ìn bọ́ìn báyìí ọ̀rọ̀ rẹ̀ báyìí ọ̀rọ̀ rẹ̀ ó ti ṣe òwò kan tó ní èrè nínú lẹ́yìn ìgbà náà kan òní ìjà lọ pín fáwọn tí wọ́n súnmọ́ ṣẹ́rí pé ẹni tó lówó tọ́lọ̀ ń bà sí rẹ̀ tó kó ẹ̀gbọ́n àtàbúrò mọ́ra tó ṣe dáadáa fẹ́gbọ́n tó ṣe dáadáa fábúrò tó ṣe dáadáa fẹ́bí ṣe dáadáa fárá ó súnmọ́ kó jẹ́ sí pé ó bá kú kí wọ́n má fìdí àwọn ọmọ rẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ ó súnmọ́ ṣùgbọ́n tí ò bá mójútó ṣẹ̀rí àwọn náà kò ní òtún mọ̀ sí pé tó bá ṣe kí ní tọ́rọ̀ ń fara jẹ nípa ní mójú dẹ́gbọ̀n àtàbúrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá kú kò túmọ̀ sí pé olójú kòkòrò nu wọn náà ó sì tó máa fi dúkìá àwọn ọmọ lẹ̀ o kò túmọ̀ síbẹ̀ but in tó fi ń súnmọ́ jù lọ ni pé tó bá tọ́jú wọn tó mójú tó wọn tó fi dúkìá yẹn wọn náà in tó súnmọ́ jù lọ ni pé wọ́n protect dúkìá àwọn ọmọ rẹ̀ ni wọ́n ní wọ́n ṣùgbọ́n lọ́pọ̀ gbà ah, ẹ̀rí ẹlòmíì ọlọ́run bà sí rẹ̀ tẹ bá ara àwọn alásùnmọ́ rẹ̀ ẹ̀rù pé ẹ̀rù pé ìdílé wọn ló sì ti bẹ̀rẹ̀ ẹ̀rù pé ọ́ríjìn poverty ibẹ̀ wọn ló ti pinlẹ̀ tẹ bá dẹ̀ wò pé sáré lè fẹ́ àbúrò alájì ràgbádà ni ibi wá ṣe títí ẹ̀bí rí báyìí wọ́n mójútó wọn ni. ẹnìkan láti jìnnà jìnnà tí wọn tán wọ́n lè mọ́jú ọmọ ìlú kan náà wọ́n lè ẹ̀jẹ̀ yẹn mọ́ta wọn pọ̀ gan ó lè wájẹ́ sí fóun ní ọmọ sí kìnnì òun ni beneficiary number one eléyìí ó kó lòdì sí òfin ẹ̀sìn Islam ulul arham àwọn ni wọ́n fi lẹ́tọ̀ọ́ sí ara wọn jùlọ bẹ́ẹ̀ ni ṣẹ̀rí àtò wọ́n ní alábàátan kúlà kó jẹ́ alábòsí kárí máa bí tí okùn ẹbí tó lágbàdé láti lè káwá juxtapose lílágbára òṣùwọ̀n tíṣẹ̀rí àgbókùn ẹbí sí àti ìhà táwà kan sí ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ń fọwọ́ ẹ̀hẹ́ mú ìtàkùn lọ́kàn ẹbí ọfọwọ́ ẹ̀hẹ́ mú ẹlòmíì ọmọ àbúrò bàbá ọmọ ẹ̀gbọ́n bàbá ọmọ àbúrò màmá ọmọ ẹ̀gbọ́n màmá ẹlòmíì ti ó ti pè lórí aago ní ìṣẹ̀wọ̀n ó ti lé lọ́dún mẹ́wàá جوا ولي تقصير وني حدثنا مالك بن إسماعيل قال حدثنا عيسى بن عبد الرحمن عن طلحة عن عبد الرحمن ابن عوسجة عن البراء قال جاء ربي فقال وني الأربعة وقوكا هو هو صديقي يا نبي الله وني ريا النبي الله علمني عملا يدخلني الجنة وني ريا رسول الله صلى الله عليه وسلم fi mà mí iṣẹ́ kan tí ó mú mi wà àjẹ́nà àwọn àtàrí nù àjẹ́nà yìí sá bò làwọn wọ̀ iṣẹ́ kan tí ó mú mi wà àjẹ́nà ní gbé wọn wà nù ní fẹ́ mà nù ọlẹ́lẹ́ in àkùsọ́rù alkhutuba laqad àárọ̀tẹ̀ mas'ala òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní bó jẹ́ sí pé ọ̀rọ̀ tó sọ kútúbà tó ṣe àlàyé tó ṣe yìí àlàyé tó ṣe ní sókí alimni amalan yudkhilni janna àlàyé yìí ó kúrú púpọ̀ ṣùgbọ́n ń tàlàyé náà kó sínú mọ́sára tó tóbi ni bó láwà àlìjẹ́nà bẹ́ẹ̀ ni àlẹ́dẹ̀ sẹ́nà sọ fún sàábí sàábí yẹn lọ́jọ́ sí ànábí ní wọ́n ní sàábí náà bẹ́ẹ̀ náà tó máa ń ṣe rídí mọ́fà ànábí ọ̀rọ̀ àlẹ́dẹ̀ sẹ́nà sọ pé sí ò bùkátà kan tó béèrè lọ́wọ́ wa wọ́n ní ká bàtà nẹ́bí fún ní múhúlà lẹ́yìn ìgbà tó lo bí ọjọ́ mélòó kan tó fi ń ronú sí tó wọ́n béèrè lọ́dọ̀ ànẹ́bí Muhammad sàtẹ́nà àbí tó bá jẹ́ àsìkò tiwa ni èyí máa ń dá ọ béèrè nígbà tí sáàbí dé ó ní ilé òjíṣẹ́ ọlọ́run èdè lè ń béèrè òrídù múrọ̀ fàkọ́tẹ̀ kẹsìrìkẹ́nà nítorí fẹ́ wà ànábì ní á òbí rẹ̀ nǹkan tó tóbi nítorí náà àìní àdànáfíkà ìkẹsìrọ́tì síbi ràn mí lọ́wọ́ lórí ẹ̀mí ara rẹ̀ nípa tó béèrè pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ kí ni ọ̀pọ̀lọpọ̀ sí ìyẹn pé ọ̀pọ̀lọpọ̀ náà fi là bẹ́ẹ̀ là níbi sọmú àárọ̀ bí ó ní àlàyé sókí ló ṣe yí oṣù gbọ́n mọ́sára tí ń bẹ́nu àlàyé rẹ̀ mọ́sára tó tóbi ó ní àfikẹ́ násánà wọ̀fúkà rọ́kọ̀rà ó ní bọ́ okùn lọ́rùn ẹrú tí ó sì tún kópa nínú bíbọ́ okùn lọ́rùn ẹrú ẹ̀rí pé irin bẹ́nà àwọn kòsòsì yá di èdè lárúbáwá wọ́n ni lárúbáwá àrábí wá sọ fún ìjọ ọlọ́wọ́ rájọ́ ní kọ́lẹ̀ àwẹ̀lẹ́ ìkẹta ó ní nǹkan nǹkan méjèèjì onírù ni wọ́n òjíṣẹ́ ọlọ́run bá sọ fún ipé wáhídán ó ní láà òjíṣẹ́ ọlọ́run bá ní rárá ó ní etkun nasana and tọ́ọ̀tẹ̀kan nasana ó ní tí wọ́n pè ní etkun nasana ní pé àwọn olùmọ́wá ní àìntàmfẹ́rì dẹ̀fẹ̀ ẹ̀tẹ́hà kí wọ ìwọ nìkan kó dábọ̀ òkùnlẹ̀ ọdọ́rọ̀ ẹ̀rú gbogbo ń tá a ná láti fi bọ́ okùn lọ́rùn ẹrú yẹn àtọwọ́ rẹ̀ ló ti wá ìwọ nìkan. wọ́n ni wọ́n fọ́kù rọ́kọ́bá wọ́n ní nǹkan tá à ń pè tá à ń pè ní fọ́kù rọ́kọ́bá òun náà fi bọ́ okùn lọ́rùn ẹrú nìtúmọ̀ rẹ̀ ó ní òun á ń tù ìyìn àlà rọ́kọ́bá òun ní pé kí ọ̀ràn tí ó ṣe ìrànlọ́wọ́ lórí kókò bọ́ lọ́rùn ẹrú nígbà míì olúwa ẹrú ó lè sọ fún pé lọ mú iye báyìí wá ọjọ́ tó bá ti rí iye báyìí mú wá ó ti di ọmọlúwàbí tí èyí ṣẹrú ná ẹrú ló wà máa lọ òkè yóò máa lọ ọlẹ yóò máa gbìyànjú àti ṣèkèrè àti fulfill condition yẹn irú ìṣesí yẹn kéèyàn ran ẹrú náà lọ́wọ́ tí owó náà fi pé tí ó fi di ọmọlúwàbí torí pé ẹni pé ẹ̀sìn Islam ẹ̀sìn Islam wá bá nígbà tẹ́sí Islam fi wá ẹ̀sì islam bá nínú ìṣèlú táwọn èèyàn wà ní pé àwọn èèyàn ná àwọn èèyàn invest sí ẹrú gidi hàn ẹ̀rí èèyàn kan tó ní ẹrú ọgọ́rùn-ún kan ó ní ẹrú 50 ẹlòmíì ní márùn ẹlòmíì ní mẹ́wàá ń nínú tí wọ́n fi sọlá ń nínú dúkìá àwọn ẹrú sì wọ́n ẹ̀sì islam wá ṣe wọ́n lójú kòkòrò torí pé ọlọ́wọ́n bá ń fẹ́ kí gbogbo èèyàn ó jẹ́rú ọlọ́run ní kẹ́ẹ̀kan ọlọ́run ò fẹ́ kẹ́ nìkan máa ṣẹrú fún ẹ̀dá ọlọ́run tóun jẹrú fọlọ́run ṣẹ̀ríà Islam wá strike balance láàrin kí a fi òfin sí mímọ̀ èèyàn lẹ́rú àti láàrin kí dúkìá táwọn èèyàn fi rẹ̀ lókè Islam tó ti wá bá wọn yìí fún Islam wá sí àwọn lójúkòkòrò pé kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa bọ́ okùn lọ́rùn ẹrú ọlọ́run ọba wá fi ládájú olóǹkà sí ṣíṣe rẹ̀ sọ ẹlẹ́kejì ni àkọ́kọ́ ni kéèyàn bọ́kùn lọ́rùn ẹ̀rú ejújẹ́ jíjẹ́ lásìkò tí wà tò ní kò sí mọ́ ó bẹ̀jẹ́ sí pé ọlá rẹ̀ ọlá rẹ̀ sì wà àwọn iṣẹ́ kan bẹ tó jẹ́ pé kéèyàn bá ṣe èyí ó ní ládá ẹni tó bọ okùn ẹ̀rú irú ìtí ìṣẹ̀lẹ̀ àní ká ẹ̀rú èyí ó ní ládá rẹ̀ gẹ́gẹ́ bíi àdéhìí tó gbajúmọ̀ yẹn tó jẹ́ sí pé kò yẹ kí mùsùlùmí kankan kó fi ọwọ́ ẹ̀ lẹ́nu àdéhìí dáa ní Muhammad sallam sọ wípé man qala la ilaha illallah wahdahu la sharika lahu lahu al-mulk wa lahu al-hamd wa huwa ala ní shay'in qadir fi al-yawmi mi'ata marra lọ́jọ́ kan tí ẹ̀ wí la ilaha illallah yìí wá lọ́wọ́ la sharika lahu lahu al-mulk wa lahu al-hamd wa huwa ala kulli shay'in ní ọjọ́ kan tí ẹ̀ wí ọgọ́rùn-ún àdé Muhammad sallallahu alayhi wa sallam ní haúsàn ní ẹ̀sán ẹni tó bọ́ okùn lọ́rùn ẹrú mẹ́wàá la ilaha illallahu wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala yìí téèyàn bá fẹ́ ti ọgọ́rùn kò lè gbà ẹ̀ ju ìṣẹ́jú márùn rẹ̀ kò lè gbà ẹ̀ ju ìṣẹ́jú márùn rẹ̀ àwa fún ládàá ẹni tó bọ́kùn lọ́rùn ẹrú mẹ́wàá yẹ́nì lábẹ́ i'malu qalilan tu'jaru kathira ẹ ti jẹ díẹ̀ lè bẹnu àwọn àánú ọlọ́run lórí wa ẹ ti jẹ díẹ̀ ọlọ́run ó fún yín ládá bí òun kà tí ẹ bá sọ ọgọ́rùn yìí á fún yín ládá ẹni tó bọ́ okùn lọ́rùn ẹrú mẹ́wàá lọ́jọ́ náà sí ìrírí kankan ò ní ṣe dábìrù lára rẹ̀ nínú nínú lára nínú nínú àwọn bẹ́nẹ́fìtì kó ti láìláìlá ọgọ́rùn-ún yẹn lọ́jọ́ náà àtàkì kankan ò lè mú ṣètọ́nù kankan ò lè ní lára a ó fún ní láàdá ọgọ́rùn a ó pa ẹ̀ a pa àwọn ìwẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ọgọ́rùn àtàrẹ ìsànmẹ́yẹ̀ ní fún ẹni tó ṣe la ilaha illallahu wọ́n ní ẹnì kankan wàlá ya'ti ahadun bi afdala mimma ata bihi illa man amila akthara min dhalik aw kama qala sallallahu alaihi wasallam wọ́n lẹ́nu tó ní lọ́jọ́ tí èèyàn bá wí ọgọ́rùn-ún yẹn ó ní kò sí ẹni náà tó lè nírú ọlá tí èèyàn ní lọ́jọ́ yẹn àyàfẹ́ yẹn tó bá ti jọgọ́rùn lọ láti inú hadith yẹn làwọn olùkọ́ ti ní ọgọ́rùn-ún òun ni belief tí ẹgbẹ́ ṣùgbọ́n èèyàn lè ṣe bìrì èèyàn lè ṣe ṣọgọ́rùn lọ tí èèyàn bá fẹ́ kí ọlá yẹn kó pọ̀ ju èyí amẹ́ríkà kalẹ̀ mẹ́rin ẹ̀yìn lọ kí èèyàn wá ṣe bìrì kí èèyàn ṣe ṣọgọ́rùn lọ ẹ̀rí pé eré ìfẹ́ kí èèyàn kí èèyàn ṣe bìrì ẹ̀rí ẹ̀wọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ wa wọ́n pa ọgọ́rùn rẹ lójúmọ́ wọ́n fún wa ní abẹ́ ọgọ́rùn wọ́n kọ́ abẹ́ ẹni tó bọ́kàn ẹrú lọ́rọ̀ èèyàn mẹ́wàá yàtọ̀ sí nǹkan tí kéèyàn ń sáré káàkiri bí èèyàn bá ru lórí yóò sọ̀kalẹ̀ ní gbókùngbà tó bá ti ṣe láìláìláwò rẹ wá lè wọ́n láti ẹ̀yí kẹlẹ̀ wù rẹ Eh, ọ́fíìsì ni wọ́n ránjú mọ́ mi ọjà wọ́n ránjú eh, àmọ́ ìjọ tí wọ́n máa sáré káàkiri tí wọ́n ni wọ́n lé wọn tí wọ́n ti mẹ́rẹ́ nígbé lé wọn. wọ́n ní Sheikh Wahid báyìí nínú tíra àwọn asọ́rí eh, albatar tíra tí Sheikh yẹn kọ nípa rúpẹ́yà bó láti ṣe rúpẹ́yà rúpẹ́yà ṣẹ̀rẹ̀ yíyà fẹ́ni tí ọlọ́run bá fi káàdì jẹ̀nu wọ ara rẹ̀ àdánwò kan wọ́n láwọn ṣe rúkóyà lọ́jọ́ kan nínú tíra nínú ṣe wahid bari fi ń sọ ọjọ́ ká dá ìfẹ́sì nítorí àǹfààní tí ń bẹ́ẹ̀ wọ́n ní àwọn ṣe rúkóyà lọ́jọ́ náà ní pé àlìjẹ̀nú náà náà pé kí wọ́n ṣe rúkóyà lọ́wọ́ àlìjẹ̀nú a máa sọ̀rọ̀ yóò gba ohun ẹni tí ó wà lára ẹ̀ yóò gba ohun náà sọ̀rọ̀ àlìjẹ̀nú náà wá ní owó jáde lára ẹni tí ṣẹ́kù wáyé ní kí ni májàmú náà wọ́n ní májàmú náà ni wípé kí ṣẹ́kù wáyé bá lè gbà wípé tó wọn bá jáde lára ẹni yẹn òun ò wọ ara ṣẹ́ ṣẹ́kù wá sọ fún pé àwọn gbà wọ́n làwọn gba májàmú wa pé kó jáde lára ẹni kó wọ ara táwọn nígbà tí wọ́n sọ fún báwọn gbà wọ́n làwọn arìnrìn kó jáde àwọn ayé tó bú ẹkún ní ìṣùgbọ́n ní ẹgbẹ́ ó jáde máa ní wọ́n ní ẹgbẹ́ ìjọ tó ṣẹlẹ̀ nígbẹ́ bó ṣe wà yìí àlìjẹ̀nú kankan ò lè wọ ara rẹ̀ kò ní ìlú àlìjẹ̀nú kankan ò lè wọ ara rẹ̀ àwọn ni èyí ṣe jáde ìjẹ̀nú kankan ò lè wọ ara mi ó nítorí pé ó ṣe la ilaha illa Allahu wahdahu la sharika lahu lahul mulku wa ọ̀dà àwọn tàbí ní ilé mẹ́rin wọn látà jẹ́lú ìmọ̀ àjà sínú ta tó bá wá ó dé wọ́n ti ọ́ léde yorùbá wà máa yóò lè lo àṣẹrò ìlẹ́rìí ìlẹ́rọ̀ ìmùsùlùkù ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí ń sọ pé mùgbúmi nílò ṣímpù sí tó pọ̀lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ òka òka tí ń bẹ lọ́wọ́ rẹ̀ máa rẹ ọlọ́run ọmọ yòókù máa fi rẹ́ ó ní gbàgbọ́ burúkú ìlú bàtẹ́ gbọ́dọ̀ gbàgbé òka tó bá jáde lọ́jọ́ ilé kò tó kan wọn yóò sáré padà sí nìyí kò sí pé wọ́n kúrò lórí ọ̀rọ̀ so láti ibi tá a ti lọ ni wípé kò sí èso rọ́bà mọ́ lónìí ṣùgbọ́n ọlá rẹ̀ ṣe jù ọlá rẹ̀ wà látàrí àwọn àdéhìsì tó wá lọ́lọ́kan ìjọkan tọ́lọ̀ ń sílẹ̀ ẹni tó bá ṣe báyìí áàfúnni ara ẹni tó bọ́kùn lọ́rùn ẹ̀rú wọ́n ní òṣìṣẹ́lá Muhammad sallallahu ta'ala alaihi wa sallam nínú àwọn ìdájí wọ́n sọ fún lárúbáwá yìí nínú ẹ̀rẹ́dẹ́ bèèrè ti lárúbáwá náà tẹ̀lé pé kó ti fi ọlọ́run bá tí wọ́n fi ma òun iṣẹ́ kan tó wọ́n ṣe tí ó mọ òun wọ́bọ̀ tí ó mọ òun àjẹ́nà wọ́n ni wọ́n ni àǹtùrínà alárọ̀kọ̀rọ̀ wàlmaníhàtù rọ̀gúbù wàlmaníhàtù الرغوب wọ́n ní almaniha òun náà ní ẹ̀bùn arragub wọ́n ní kéèyàn fi ẹ̀fẹ́ nínú àwọn nǹkan tó wọ́pọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá gẹ́gẹ́ bí àti máa bá ti máa tọrọ àwọn ìgbà tí wọ́n ń pè ní ma'un èyí tó náà bá ní wọ̀yán ma'un al-ma'un tó náà bá fi bú àwọn jíjẹ́ sí pé kí nǹkan tí ò tó nǹkan ẹ̀dá kan ní kíní ìdáhùn lálòkádà padà yóò ní àní ẹ̀dàkùn sáà rí ọdí ẹ̀ ń bẹ̀ wọn à ń dáná àmọ́ pé kò sí iyọ̀ tó kù ò lè tó tàbá ti fi iyọ̀ sí kínní ní ìsìnkò ní bámá bá ń tọrọ iyọ̀ lọ́dọ̀ ìyá alágbádá ń bẹ̀ wọn àtẹ̀mí náà ti pẹ́ látà náà ó sì mí ọ̀yọ́ mi àwọn ènìyàn máa ń rùn lọ́dọ̀ àwọn lárúbáwá nínú àwọn kátà máa ń gbà bí iyọ̀ bí bẹ́ẹ̀ lọ àwọn wọn máa wọ́n a máa tọrọ pé káwọn fún wàrà látara kíni látara àwọn dábà alábàgbé wọn. tò nínú àwọn nǹkan tó ń ṣe tó fi wà lìjẹ́nà òun náà ni pé tó bá ní dábà tó ní wàrà tí wàrà pọ̀ lára rẹ̀ dáadáa kó kó o fi tọrẹ fẹ́ni tó ní bùkátà yẹn dé wàrà yẹn máa fi tọrẹ káwọn èèyàn máa fún kó fi ṣàǹfààní fáwọn tó bá ní bùkátà ilé ìbẹ́nu àwọn nǹkan tí ó túmọ̀ sí pé nínú àwọn nǹkan tí èèyàn máa ṣe kéèyàn fi wà lìjẹ́nà òun náà ni gẹ́gẹ́ bó ṣe wá nu àdéhìí ní ìfàáhùn pààrùn fífún àwọn èèyàn ló ń jẹjẹ tí a bá wo ọmúùmù ṣẹ̀ríà ẹ̀sìn Islam ẹ̀rí pé ṣẹ̀ríà ẹ̀sìn Islam tó bá jẹ́ pé àbá tẹ̀lé ètò ṣẹ̀ríà rẹ̀ yóò ṣòro nínú ìlú kan nínú àdúgbò kan nínú ààyè kan táwọn èèyàn kan wà tí wò ó ń jẹjẹ tó ti ń pa wọn torí pé ṣẹ̀ríà ti ṣe ètò kankan rẹ̀ tó jẹ́ pé bó tilẹ̀ wù kó burú tó yóò ṣòro pé ẹrẹ́ nìkan tó wà nínú ibi. wọ́n ní wàlfáìwò àlà birrahim wàlfáì àlà birrahim wọ́n ní fáìwò àlà birrahim yìí wọ́n lọ́wọ́ náà ni ṣíṣe sùúrù àti kíkàánú àti fífi dáadáa san padà òun ni tó wọ́n fẹ́ hù nílì báyìí aláàdìrọ́hìm nínú ríwáyà ní òjíṣẹ́ náà bá ní aláàdìrọ́hìm zọ́ọ̀lìm nínú ríwáyà ní àdẹ́bì ní aláàdìrọ́hìm azọ́ọ̀lìm díké alfaiwu aláàdìrọ́hìm kí yẹn fi ah, dáadáa san àìdá kéèyàn fi àánú kéèyàn fi pàdé ìwà ìkà nítorí pé ẹni tí ó ṣàìdá yẹn ẹni tó ṣàbúrú yẹn tàbẹ́ fi dáadáa pàdé aburú tiẹ̀ nítorí pé olùbákan eléyìí láti bẹ̀rẹ̀ Imam Bukhari ti yọ heading báàbù tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ lórí fọ́dùlù màá yẹ fèlò rárá ìmì sọ̀rọ̀ nínú nǹkan téèyàn ṣe téèyàn fi wà jẹ́nà òun náà ni pé kọ́lọ́wọ́ sàdánwò fún ẹnìkan pẹ̀lú olùbátan kan tó jẹ́ sí pé alábùsí ẹ̀yà yóò fara ní ẹ̀sìn tó yìí nira yìí látọ̀dọ̀ lágbájá ni yóò tẹ pàmpẹ́ fún yẹn kó pàmpẹ́ yìí látọ̀dọ̀ lágbájá ni yóò sọ àìdá nípa yín ó lè padà dọ́dọ̀ yín pé ẹni tó sọ àìdá yẹn nípa yín lé tí èdè ṣe tí èso òdodo lágbádá ni ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ mọ̀ pé lágbádá yìí ló bà yín jẹ́ tí ò dẹ̀ ní justification nígbà tẹ lọ ìrìn àjò tẹ dé ẹ̀dì lọ fún ní níta mú bọ̀ ní o láti ilé o àti nígbà tí sẹ́ńjì náà yọ sí yín lọ́wọ́ ẹ̀jìnìà mo tẹ̀ rí tí wọ́n ti rí aṣọ àwọn ọmọ kéèké mo wá rí pé yóò ṣe déédéé Ah, ah, lágbájá àti lágbájá àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀rà sọ fún wọn àbọ́dún ń bọ̀ wá ẹ̀rà sọ fún wọn pé aṣọ tó dá ẹgbẹ́ ẹran fáwọn àbúrò mi ẹgbẹ́ wọn ìjọba àfọwọ́lẹ̀ ẹran pé ọmọ yìí mo sì lọ bá mo sì gba ti ẹ̀jẹ̀ níbi oní o tòun ti gbẹ́ ẹ̀mọ̀ bí alábòsí lélẹ̀ ìkànnì ṣẹ̀rí àwa ní nínú bẹ́ẹ̀kì bẹ́ẹ̀kì wà lẹ́jọ́ náà ní pé nígbà tó ti jẹ́ olùbátan yìí ẹ fi dáadáa pàdé àbúrò rẹ̀ òun ni ìtumọ̀ wàlfàíhù aláàdìrrahim òun ni fàílàn tó tè kìzáàrì ó ní tó bá wá ní agbára àti ṣe àwọn nǹkan tá a kà sẹ́yìn ọ̀hún yẹn fa'amur bil ma'ruf fa'amur bil ma'ruf ya subhanallah fa'amur bil pàṣẹ pẹ̀lú dáadáa pàṣẹ pẹ̀lú dáadáa àsìkò ló tó ẹjọ́ wà ní ṣọ́ọ̀bù má dìde nìwọ nìkan lọ kírun pé ah, tẹ́bá tẹ́bá kú bí ẹ ti múrí ara yín ibi ibi yìí náà dá di. àsìkò orí dídú ẹja kí n rò ó sì lọ̀kẹ̀ tó bá dé tó sì tó bá wọn bẹ̀ tó tásìkò bá tún ṣe díẹ̀ sí pé lẹ́yìn ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá ẹ ìgbà tó tẹ̀ sí ìṣe ayé là ẹ ń pa wọn láti pẹ̀lú kíni pẹ̀lú dáadáa fáwọn òrùbí màrún wọn ní àárín mọ́ńkà bákan náà kí o máa kọ́ àbúrú eré ìgbẹ́ náà ọ̀gá tó yẹ sí pé ó rọrùn láti ṣe láti rí lára nígbà nínú kọ̀ nípa àbúrú àwọn èèyàn orí ń bẹ lára àwọn èèyàn ẹlòmíì ẹlòmíì kẹ̀ ní bùkátà sí ẹni tí ó tají ni pé àfẹsìjá jẹ̀ràn nǹkan báyìí ò sí dáa ẹ̀ bá sì kí wíru gbólóhùn yóò fún ẹni ẹ̀ mọ̀ pé yóò pa lọ́kàn ẹ̀sẹ̀ wọ́n jẹ́ pẹ́yìn náà ìṣẹ̀rí àyíká wí gbólóhùn tó dáa ẹ kọ̀ fún tó bá wí tí ò dáa tó bá sọ̀rọ̀ àlùfàṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ bá pàkíyèsí wọn wọn kó pa ìpè àkíyèsí wọn ní hàn nínú mọ̀nkà fẹ́yìn lẹ́m tó tẹ kẹdáàrì ó lè fi amúrò bìnnú àrò ó sì tó lè fi ànáyọ àlẹ́ mọ̀nkà òjijì ọlọ́wọ́ bá ní sallallahu alayhi wa فكف لسانك إلا من خير وصاهار kó ahán rẹ̀ ró kúrò níbi gbogbo nǹkan àyàfíjìrì àyàfórí yẹni pé mọ́fà ahán rẹ̀ mọ́ àtún wá fi ahán rẹ̀ kó bára rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá nù hadithu Mu'adh adébẹ̀ sẹ́nà ti sọ fún wa nínú hadithu yẹn pé inú inú tóbi tóbi tí ó ṣokùnfà ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n fi wọná òun náà ní jìnnì wọ́n náà láhán àwọn àdábẹ́ wọn ẹlòmíì ahán gbogbo tójú bá rí ilé ó sọ àtọ̀rọ̀ tó kàn àtọ̀rọ̀ tí ò kàn ahọ́n ẹlòmíì ilé ó ṣokùnfà wíwọ náà rẹ̀ ahọ́n ara rẹ̀ ló fi kó bára rẹ̀ ahọ́n ara rẹ̀ iná ló fi kó gbogbo ládà rẹ̀ tó fi tọrẹ fáwọn ẹlòmíì látàrí kí látàrí ahọ́n rẹ̀ ilé ìbẹ́nu àwọn ẹ̀ka ara ẹ̀ha ara tí ó fi lé ewu jù tó yẹ kọ́ ọmọ ànábì kò ṣe kí ni ọmọ ànábì ádámà kò ṣe kí ni kò sọ. man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut. lẹ́yìn pé kéèyàn tó sọ̀rọ̀ lẹ́yìn fi gbé kéèyàn fẹ́ sọ sórí òṣùwọ̀n pé kal khayri kí oore sọ̀rọ̀ dáadáa ni. àìmọye ọ̀rọ̀ lónìí tó ti dá ọgbẹ́ ọkàn sọ́kàn àwọn èèyàn kan tó jẹ́ sí pé ọgbẹ́ ọkàn wọn kò ní kó bẹ egbò wọn mọ wà bẹ tí wọn fi padà lọ sọ́dọ̀ Ọlọ́run nítorí ẹnì kata hàn rẹ mú nítorí àsọgbòrò ẹlòmíì ìyàwó ló sọ sí ìyàwó yẹn dẹ̀ ń gbé pẹ̀lú rẹ̀ tún gbogbo ọjọ́ ayé tó bá ti dìmẹ́ sí ọ̀rọ̀ ó lè yẹ sí pé ìbú ni ó lè yẹ sí pé lóòótọ́ ní tó fi bú yẹn bóyá ń bẹ lára rẹ̀ nítòótọ́ ó lè yẹ sí ń bẹ lára ìdílé rẹ̀ kò jẹ́ sí pé òfò gbólóhùn náà ó sì di egbò ọkàn sára ìyàwó rẹ̀ tó yẹ gbogbo gbà tó bá rántí omi ó dà lójú rẹ̀ níbi tí ń dùn ní ilé rẹ̀ kí á sọ́ra fún kíni kò sí nínú husnul mu'ashara kò sí nínú ọ̀nà tá a bá èèyàn gbé kíyàn máa fọ gbólóhùn tí ò dá fọ́mọ gan ọ̀pọ̀lọpọ̀ ọmọ mélòó ọmọ mélòó láti láti láti láti pa mọ̀wáhìmù má lára látàrí pé ìwọ́n gùn tí ẹ ò gbọ́n rí ó dẹ̀ gbogbo tó bá jẹ kò máa ṣe yóò á mú ọmọ ọmọ yẹn wà kúkú àgọ́ náà wọ́n á ní ní confidence àti ìṣẹ̀ kankan náà torí pé kò sí ẹ̀ǹkan kan tó dáa rí ṣògbónà àwọn gbóná tí yóò bá fọ̀ kí èèyàn kọ́kọ́ gbé e sórí òṣùwọ̀n kó tó ṣe kí kó tó fọ̀ jáde kì í ṣe lẹ́yìn ìgbà tí èèyàn bá tọ́rọ̀ bá jáde tán lè ó ṣẹ̀ṣẹ̀ máa wọ̀n o èyí ó wọ̀n kó tó ṣe kí ni èyí ó wọ̀n kó tó jáde inú bàtà mi ni pẹ̀lú yẹ kó lè khayran aw yẹ̀sùn èyí tó kọ́kọ́ bíra rẹ̀ lè rí bí tí mo fẹ́ sọ yìí sóore ni tí ì bá sóore kó kúkú ṣe kí ni kó kú dájẹ́ àdéhùn sẹ́lẹ̀m nígbà tí ó to gbogbo àwọn nǹkan wọ̀nyí kalẹ̀ fún àárọ̀ béèrè pé n ló ṣe lórí béèrè tó béèrè tí mo ní mọ́sálà tó tóbi ni tó ní ká sọ tó ṣe fún ọ láti wà ní jẹ́mínà yìí lórí béèrè tó béèrè yìí tó bá rí kàkà sínú àwọn ìdá wíwọ̀n nínú tí ó ràn ọ lọ́wọ́ tálì jẹ́mínà wíwọ́ fi jẹ́ rọrùn fún ọ òun ní kó ṣe kí ni sọ kọ́kọ́rọ́ sí ahọ́n rẹ̀ má wí nǹkan kan àyàfi lẹ́yìn ìgbà tó o bá ti ṣèdájọ́ fún tó o fẹ́ wí pé oore ni. tábà wo hadithi tábà hadithi dáadáa a pé kí ni lárúbáwá oko yẹn kí la ló béèrè yẹn ó ní káàmì bí fi mọ̀ wọn iṣẹ́ ìgbà tó wọn ṣe tó wọn fi wọ̀ bò tó wọn fi wà jẹ́ náà nínú àwọn kata wa kàkálẹ̀ yìí ìrún rákà mélòó là nàbì ni lànàbì dàpọ̀ nù rẹ̀ àwẹ̀ mélòó zaka mélòó ìdè hajj mélòó umra mélòó rígbé tó bá kírun tó bá yẹn nẹ́bílà láàrin ìwà dídá ni àríwá àtọ́lọ́ àwọn nǹkan wọ̀nyí ṣẹ̀rí àmójútó wọn gbá ọ̀họ́ ẹ̀mọ̀ eléyìí fi ń hàn wá wípé mu'amala ìbájọ gbípọ̀ tó tíyàn bá ṣe tàhírù mu'amala ń bẹ nínú tíyàn máa ṣe tíyàn fi máa rójú ìrì ọ̀rọ̀ tí mu'amala èèyàn bá ń bẹ nínú tí ò ní jẹ́ kí irun wúlò tó gbalada zaka gbalada gbogbo àwọn iṣẹ́ tí ń bẹ láàrin ọmọ ànẹ́bì adama àtọ́lọ́n ṣùgbọ́n àárín eré àtàwọn ọmọ ènìyàn ó dá ó gbà ìjọ eléyìí ó bú eléyìí kọ́fùn lìzán ó sọ̀rọ̀ eléyìí ó láìdá ó gbà ìjọ tọ̀hún ó bẹ̀lẹ̀ yẹn jẹ́ lẹ́yìn ìyàwó rẹ̀ ò bẹ̀rù ọlọ́run nípa bíbá ìbájọ́ pẹ́kọ̀ọ́ rẹ̀ pẹ̀lú rẹ̀ irú òní wúlò mọ́tò àbí ọ̀gbẹ̀dà kìíyàmà ládàárùn gbogbo àwọn tó bá kàbí ẹlòmíì ìrìn tájì mìíràn tí ó pààyè pọ̀ pẹ̀lú rẹ̀ ìnira tí ó fi ìnira jẹ́ kó látàrí tájì mìíràn tí ó ẹ lu oṣù mẹ́fà tẹ̀ ní tàbí inú oṣù rẹ̀ náà ni wà òun ni wọ́n ń pè ní alimoflis tó bá ti jọ́ gbẹ̀dà kìíyàmà gbogbo àwọn olùsọ̀rọ̀ ilé ìlà ònà tọ̀hún nítorí pé kò lágbára ó tẹ̀sọ́ tọ̀hún mọ́lẹ̀ ìyàwó rẹ̀ ìgbà tó ti mọ̀ pé kò kú ní ọ́fíà sílé ọkọ̀ ní ìgbẹ́ padà sílé wọn iná ni gbogbo àwọn ẹ̀tọ́ rẹ̀ pátá lórí dùn ó ti kò ti mọ̀ pé ó ti kọ̀ fún ìdúpé ó dàn ó tó ta tó lóun fẹ́ padà sílé àwọn táàdì torí náà àbùsí inú ẹ̀ ló fi bá lò ó wá lóun kírun wàláhì tó bá níjọ́ gbẹ̀dẹ̀ àlùkẹ́ àmọ̀ ìrùn ní ti ọlá ń ládàá àrùn inú ọ̀bì san gbèsè gbèsè gbèsè ti pọ̀ lórí rẹ̀ òun ni muslim wọ́n fi san àbòsí tó ń ṣe pé kò sí náírà lọ́dọ́ náà òyìnbí pẹ̀lẹ́ kò sẹ́ni rẹ tí ó gba pẹ̀lẹ́ tí wọ́n ti ọ̀gbẹ́ jàǹkẹ́ mọ́. ẹjẹ́ ló bá tó fi ẹja sọ́ra fún muhammadu muhammadu ní agbá ìdílé nínú ìṣẹ̀yà èrìgé ìṣẹ́ kí wọ́n ti dín ìyàn fi wà lìjẹ́ náà àdéhùn òsì dáàbò ọ̀run náírà kankan nù rẹ̀ kò sí kí á mú lẹ́yìn sọ̀rọ̀láwà ó sì tẹ̀wọ̀n nínú ṣẹ̀ríà ọlọ́run ó tẹ̀wọ̀n nínú òṣùwọ̀n aláàdá ẹ̀rí pé olùbátan tó bá jẹ́ alábòsí wọ́n ní nínú téèyàn máa ṣe téèyàn fi wà nìjọ́nà pé tòun ti kálábòsí ni o kéèyàn máa da okun ẹbí tòun ti kálábòsí ni kéèyàn ṣe àlùfáìhù àlàbẹ̀rọ̀lìbẹ̀rọ̀lì kéèyàn fi dáadáa pàdé aburú rẹ̀ kéèyàn fara dábú rẹ̀ kéèyàn máa ṣe dáadáa fún wọn ní bẹ́ẹ̀nu kéèyàn máa ṣe déèyàn fi wọ bọ kéèyàn fi wọ àlìjẹ́nà ẹ wà rí gbogbo ntá níbi sọ́nà tó tò kalẹ̀ yìí mùámálà láàrin àwọn èèyàn ni ẹ̀rú àwọn èèyàn mélòó ni bí wọ́n ti ní duplicate wọn sanwó ju tẹ gbogbo wọ́ọ̀dù ju tẹ̀rú lọ lónìí tá wà nípò àti ràn wọ́n lọ́wọ́ tá a ràn lọ́wọ́ ó ti mọ̀ sí ẹni tí ẹni tí tí ti ẹrú ká bókun lẹ́wọ̀n rẹ̀ ẹni tó wà nù wàhálà tí èsì ẹrú ẹlòmíì fẹ́ kọjú ní ẹ̀ẹ́dì dọ́rú lọ. ta ní àǹfààní àti ìrànlọ́wọ́ mọ́ àmọ́lẹ̀tẹ̀ ká ìrànlọ́wọ́ ká kó kó nínú òbí tó wà yẹn kì í ṣe iṣẹ́ ládàá tó ṣe rìn pàápàá jù lọ tó bá lọ jẹ́ sí pé tó bá tún wá lọ jẹ́ sí pé ẹni tí yẹn sàǹfààní yìí fún ẹni tí ó ní ìbátan pẹ̀lú èèyàn. Ah, nítorí àsìkò àwọn òdúró bá ilé ìdílé ṣùgbọ́n tọ́nà bá sọ àjù ìjókòó tí ó ń bọ̀ lọ a ó bẹ̀rẹ̀ pẹ̀lú man wasala rahimahu fi jahiliyyati thumma aslama wallahu ta'ala. náà. Àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ẹnu pẹ̀lú ìmá.

ìfà abilẹ̀ eh, ti fi àṣà ìní ìṣẹ̀rí àwí àdéhìí ìtajà yẹn ti dáhùn ìbéèrè yẹn ẹgbẹ́ kìí ṣe pé ẹ̀ e ń fún ọ nítorí kẹ́yìn náà lè gbà lọ́wọ́ ẹ̀ fẹ́ǹsì kìí ṣe pé ẹ̀ ń fún nítorí kẹ́yìn náà lè gbà lọ́wọ́ ẹ̀ tó tó bá kọ̀ tí ò fún yín tọ́wájú pé ẹ̀ ń fún nítorí tọ́lọ́run tó bá pọ̀ tí ò fún yín ẹ wàá ṣe ìṣe wáṣírù gẹ́gẹ́ bí pé wọ́n bẹ̀wò wọn ò bẹ̀wò yóò bẹ̀yàn tó tó bá pọ̀ tí ò fún yín tó tún wá padà ní bùkátà sí ẹ̀yìn ẹ̀fọn fẹ́ẹ̀fẹ̀ nípa ìmáàmù tí ìmáàmù bá ti sáhù àwọn mùmùn tí wọ́n tí wọ́n ní ẹni tí wọ́n sàn lẹ́yìn tí ìmáàmù bá sálámà tí ìmáàmù bá ṣe sùjúdù tá a máa ń ṣe síwájú kátó sálámà ó ti bẹ̀ wọ́n mọ́lẹ̀ so gbogbo tí ìmáàmù bá ti wọ́n ṣèké ni wọ́n ṣe tí ìmáàmù bá wá sálámà tó tú wọn lẹ̀ tí wọ́n dìde tí ìmáàmù wá ń ṣe sùjúdù ẹ̀yìn ìrun wọ́n máa tí ìrun wọn lọ tí wọ́n bá dé gbẹ̀yìn ìrun wọn wọ́n ṣèké ni wọ́n ṣe sùjúdù sùjúdù irú èyí tí ìmáàmù ṣe lẹ́yìn ìgbà tó ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí ó sálámà wọn lọ́kùnrin السلام نعم نعم نعم room. wọ́n ṣe àwọn tí wọ́n jìyàn wọ́n ṣe ẹrú ṣùgbọ́n kò sí iyèméjì nínú wípé kíyàn ràn wọ́n lọ́wọ́ nítorí fún fi bọ́ lọ́wọ́ àwọn alábòsí ẹ̀ kò sí iyèméjì nínú pé nínú ọ̀rọ̀ tá a sọ wípé ẹ̀mẹ́yẹ ló jẹ́ pé ìṣesí àwọn ẹ̀yẹ́ nítorí ó wọ̀ sí ìṣẹ́ nílọ sẹ́yìnsì torí pé fílọ̀mù tẹ́rú ò ní látẹ́ olúwa rẹ̀ náà wọ̀nyí tòun ní so àwọn èèyàn ń sìn wọ́n mú wọn dání ní ìmọ̀ kẹ́ẹ̀kún owó tí wọ́n béèrè wà àdìpọ̀ wọn pa wọn so ṣíṣe ìkópa eh, nípa tíru ẹni bẹ́ẹ̀ tí ó rí yé ní fúdọ́mù rẹ̀ kò sí èmi nínú pé inú àwọn nǹkan tí ah, tí ó ní ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọba náà ah, nípa ah, níní àwọn alábàgbé lára kò sí èmi di kùránì ní òwòrán rẹ̀ ilé ẹjẹ́ bá dùkú sí wọn gbọ́ kùránì yìí òun ti gbọ́ kùránì ti ẹ̀dá rí àti olóhùn rẹ̀ sinmi fẹ́ǹsì gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló ní oníbùkátà sí ìwọ̀ntúnwọ̀nsí ṣùgbọ́n irú ti Muhammad bin Salman ìṣìhádù lọ́pọ̀ ọgbà tí wọ́n bá fẹ́ ṣerú nǹkan báyẹn wọ́n ti kọ́kọ́ extract ráyù àwọn olùmọ̀ ní tó fojú hàn ní wípé ìrun pípè òun ni fún kódà ìyàkáàmà rà ìyàkáàmà fáwọn tí wọ́n ń bẹnu owó ni fáwọn tí wọ́n ń bẹnu mọ́tàlá jẹ́ sí fáwọn tí wọ́n fẹ́ tàkìtì wá bá rúkú alákọ̀ọ́kọ́ sẹ́yìnsì so ìyàkáàmà fáwọn tí wọ́n ń bẹ nínú nínú mọ́tàlá sí ni ṣùgbọ́n nǹkan tá a pè irun yẹn ṣùgbọ́n um, òmùmọ̀ òmùmọ̀ kó má dàbí pé gbogbo nǹkan tó bá ṣe nígbà tó ń pé amọ̀kálà ìdáni gbogbo nǹkan tó bá ṣe tó bá dánú rẹ̀ náà sọ pé kò dà kò sí èrè ìdí nínú pé ìkáàmà uh, uh, àti nǹkan tó tẹ̀lé ìkáàmà báwọn tí wọ́n ṣe kí ni báwọn tá a fi àdánù pé tí wọ́n ṣe kí ni tí wọ́n ti wà àwọn ni wọ́n fáǹfààní wọn ni àwọn aláṣẹ àwọn aláṣẹ fàbí àti wọ́n ti àmín lẹ́yìn ẹ̀rọ àwọn lè mọ́mọ́ orúkú tí wọ́n tẹ̀lé àti ẹ̀rẹ́ rẹ̀ so uh, uh, decision tí o lòdì sí ṣẹ̀ríà Islam àníyàn ẹni tó wá sí ó fẹ́ fi tẹ́ ọlọ́run lọ́rùn ni ó fẹ́ fi tẹ́ àwọn ọ̀tọ́ ọlọ́run lọ́rùn ni eléyìí uh, kò sí ìgbésẹ̀ dúró déjì bùtù wa ni déjì bùtù lè dìkan wa ni Eh, sultan tó bá tèkì irú ìdí hàn bẹ́ẹ̀ ó ràn èèyàn lórí àwọn mùsùlùmí wọn ti não kó não náà pẹ̀lú sẹ́ra. Náà. èèyàn kọ́ ọ̀sẹ̀ sádùúgbò tí ẹbí ìjọba ni fẹ́ǹsìn àwọn ibi tí ojú ti là gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wọ́n máa ń rẹ̀gúlétì ẹ̀ ó máa ń regulate ẹ̀ ní plan yóò wà pé àdúgbò irú létí tí ó wà ń bẹ̀yìn so irú ìṣesí yàn èèyàn èèyàn èèyàn caution ara èèyàn àtàwọn ará lẹ́yìn torí pé tí ẹ bá fi nǹkan dí gan àkọ́kọ́ ní fct fct precautionary measures ẹ wà nǹkan tẹ́ ti so lọ́pọ̀ gbà ìgbà tí wọ́n máa ń ṣe ni pé ẹ fi nǹkan tí yóò di yóò di ìríran yín tẹ̀sí máa rí ọ̀dọ̀ àwọn èèyàn yẹn sẹ́yìn sódà ọkàn tí wọ́n náà fi ṣe kíni ọkàn tí wọ́n náà fi balẹ̀ ọkàn tí wọ́n náà fi balẹ̀ yàtọ̀ sí yẹn jíjí yẹn ṣe pé ọ̀tọ̀ ni ká di kí ni wọ́n ń pè é ọ̀tọ̀ ní kéèyàn wá determine láti máa wú àdírí àwọn ẹlòmíì ẹlòmíì ò sí nírú ipò yóò gan kí ni lọ tójú wà àdírí ẹlòmíì fẹ́ǹsì so èèyàn ó kọ́ṣán ara rẹ̀ lórí àtọ̀ sí pé èèyàn ó tẹ́kì measures pé èèyàn fi èèyàn dì àwọn ọmọ wọn fi máa ní ẹjẹ́ ká lọ gun stẹ́ẹ̀pù yẹn tí wọ́n fi máa wo ilé kejì èyí ó di gbogbo àwọn ibi tí irú bẹ́ẹ̀ bá ti lè wáyé bákan náà èyí ó jẹ́ kẹ́kọ̀ọ́ yẹn wà lára èèyàn àti ara àwọn dání ara àwọn ara lẹ́yìn náà bàdìsítà náà. Naam. Amini ya Rabb. wọn gbé papọ̀. Okay. Ọ̀fẹ́ ajẹ́ sí pé nǹkan kan wà nílẹ̀ láàrin yín tó níbi àtò. Ìdí ayédè wà àbí ìkùnsínú ó wà kí irú yẹ́ bá tẹ̀lẹ̀. Sò níbẹ̀ yẹn ń sìn, àwa òkè tọ̀ kí ló lágbàá tó rà. Àwa pé àwọn àwọn àgbàlagbà pípọ̀ lágbájá báyìí báyìí báyìí àlọ́ òní lọ lágbájá lọ kì í ṣèmi nìkan mo nílò experience tó bá ṣẹ̀dí nìkan nìkan gan náà èmi ò mo lọ lásìkò báyìí mo tún lọ lásìkò báyìí mo tún lọ lásìkò báyìí ẹ bí ìyàwó rẹ̀ léèrè ẹ máa ń bí lóṣù torí pé àtàrí ìdìkan sẹ́yìn ta ní alhubbu yutawara wal bughdu wal adawa yutawara ìfẹ́ wọ́n máa ń jogún rẹ̀ generation ó jogún ìfẹ́ lọ́dọ̀ generation kan átàdàgbà kàrí pé àwọn òbí wa àwọn ẹbí wa wọ́n nífẹ̀ẹ́ àwọn ẹbí yìí láì béèrè láì mọ rídìn àtẹ̀rí pé wọ́n yíyọ̀ mọ́ra wọn náà ni àwọn náà ó jogún yíyọ̀ mọ́ wọn táwọn tá a jogún rẹ̀ lọ́wọ́ wọn bá lọ tán a bẹ̀rẹ̀ sí a máa yọ̀ mọ́ àwọn tá a ń bá ṣe tá a ń àwọn èèyàn àwọn tí àwọn ọmọ dáwà náà bí wọ́n dàgbà wọ́n ríta a ń yọ̀ mọ́ra wa pẹ̀lú àwọn ẹbí yìí àwọn náà jogun rẹ̀ tó bá jẹ́ wípé enmity náà ni wọ́n rí pé ọmọ kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ dé bẹ́rùn àwọn eléyìn gbọ́dọ̀ ní àwọn ọmọ jogun bá pé àìsè pẹ̀lú àwọn ẹ̀ tẹ́ ẹ bá kú tán orí tẹ́ ìwọ wa àwọn ọmọ ọmọ wọn jogun àti àwọn àti fámìlì wa àtàwọn àlè bá wọn tí a bá ní kí nìyí àbá wọn nínú ìtàn wọn ní oṣù ogun rẹ̀ sòtẹ́ ìbá sọ́ra àwọn ọmọ wa jogun rẹ̀ nítorí káwọn ọmọ ń bá jogun ẹ̀ ẹ wá pé àwọn àgbàlagbà ṣébí àwọn Yorùbá ni wọ́n ní àwọn máa ń pe wèrè lọ́kọ ìyàwó nítorí èmi ni mo sùn èmi mo sùn nítorí jíjẹ àlàáfíà lè wà. wọ́n tẹ́ fún mo bá tẹ̀ ẹ̀rẹ́ ẹ bá ń bẹ́ àwọn ọmọ rẹ̀ ọmọ mi ni àwọn ọmọ tiẹ̀ àwọn ọmọ tèmi ọmọ tiẹ̀ ni ọlọ́run ti pa wọ́pọ̀ àlè gbé ara wa mùsùlùmí sì tún ni wá èyí tó ń wo inú ẹ̀ mùsùlùmí ni wá tí wọ́n bá ṣègbìyànjú ẹ lè mọ́ mọ́ sílẹ̀ ẹ lè mọ́ mẹ́sẹ̀ẹ́ tó wọ́n wá sọ fún àbáyé tàbí tí ó ayé tí wọ́n bá wá tàbí tí ò bá yanjú lílọ ní ẹ̀sìn níye lọ tèmi tẹ̀ bá bóun ẹ̀ báyàwó àwọn ọmọ ìjọba dé dé àdájú wa láti iṣẹ́ bíi wa àti dáadáa ni ọlọ́run ti alábàárà ọlọ́run ẹ máa ṣe ẹ máa ṣe ní yé ṣe wá kù sí ọwọ́ tiẹ̀ pé ó jáde sí kò jáde sí ṣùgbọ́n àwọn ọmọ wọn mọ̀ pé ẹ̀gbọ́n bàbá àwọn kan bẹ níbi kan àbábúrò bàbá àwọn kan bẹ níbi kan àbá àwọn ẹ̀gbọ́n bàbá kan bẹ níbi kan àwọn àbúrò bàbá kan bẹ níbi kan wọ́n ti máa ń ṣàbẹ̀wò àwọn. tó kó mọ̀ bá ẹ̀mí sílẹ̀ kó mọ̀ kú tiẹ̀ bá tàwọn ọmọ ọlọ́mọ tí wọ́n mọ́wọ́ tí wọ́n mú. tó nítorí ìtò rọrùn ń bẹ̀ náà ní sísọ dáńsọ yìí. pé ìtò rọrùn ń bẹ̀ ìtò rọrùn ń bẹ̀ òun ni sísọ tí à ń sọ yìí ibi tó rọrùn ma òun ni sẹ́ẹ̀rí bàjẹ́ ń wí ibi tó rọrùn ma practically ládàárì ló ọlọ́run èèyàn ẹ̀ mà ó bọ́ mi pé níwọ̀n àwọn àwọn àjókòó two hours láti fi àmì èdè ètò débẹ̀ mọ́ ẹ̀ẹ́dọ́ ọ̀nà ẹ̀ẹ́. Eh. wọ́n ti ṣe ìgbìyànjú yìí. ó lè lè dàǹkan lẹ̀ ó lè ní nítorí pé ẹni torí pé ẹgbẹ́ dálẹ̀ ẹ̀ ní wà. tó bá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ó bá ti wá dé stage pé yóò máa yóò máa fi ibi èsì kì í yóò máa fi kì í ẹ fi máa lórí pé ẹ ń pe ẹ̀ ń ṣàyẹ̀wò rẹ̀ kódà bó ṣe láti rí pé ẹ̀ ń pe àwọn ọmọ. bẹ́ẹ̀ni àbàbá yín kọ́ ṣé dáadáa ni gbogbo yín àwọn àbúrò rẹ̀ ń kọ́ màmá yín náà ń kọ́ torí kó mọ̀ ní ìyàwó mi tó pe mi sí. bẹ́ẹ̀ni ṣe dáadáa lẹ́wà tọ̀ ọ̀dà máa kí gbogbo wọn o lágbàjá náà kọ́ tani tẹ́ńtò sí rẹ̀ ń dáhùn lágbàjá ni jábìrì ni anásìrì ni gbé fóònù fún wọn ṣe dáadáa lẹ́wà bàbá yìí náà kọ́ ẹ máa kí wọn sí ẹwà ọ̀nà kan tí àbẹ̀wò yóò fi tètè yóò fi ṣẹ́kù ń bẹ̀. ṣẹ́ẹ̀ṣẹ̀ nígbà tó bá ti di pé èyí mo rí owó wà má ẹni ìlú lójú wá sí ìjáde sọ kí ìbá ti kó bá ní tó wọn á dá lẹ́nu tó bá ti di báwọn tòun ti bẹ́ẹ̀ ní tó já ṣẹ́ẹ̀ṣẹ̀ tó fi ọlọ́ọ̀bá tí wọ́n ta ìṣe ní rọrùn fún ọ gẹ́gẹ́ mo ṣe sọ kì í ṣe nǹkan tó rọrùn rẹ̀ kì í ṣe nǹkan tó rọrùn rẹ̀ iná ló bà tí ládá tó wà bẹ̀rẹ̀ lága ìlú bà tí ládá tó wà bẹ̀rẹ̀ lága. ìyàwó èwo ti ń pẹ̀lú ẹ̀. sẹ́yìn ẹ̀rọ sẹ́yìn ẹ̀rọ ìnárí ni ṣé òun ló so yín pọ̀ ní àbí nípa ìyàwó ló ṣe ṣe rí àárín yẹn ó yẹ kí èèyàn máa bẹ́yàn ṣe máa manage rẹ̀ bẹ́ẹ̀sì kò sí nǹkan tó kàn ọ́ pẹ̀lú torí tó bá bẹjọ́ rẹ̀ sun ọkọ rẹ̀ gan ìdí òkú kò bá dẹ̀ fi gbọ́ra yín ní mọ́sẹ̀ lọ́kọ̀ so yóò wá jọ ríran rí kí ni wọ́n wò dé jẹ́ tó fi rí pé kò fẹ́ kò fẹ́ rí ọ níṣẹ́ ìjọ tó gbé ọ wá nàná èyí tí ṣẹ̀rí ẹ̀tọ́ tí ṣẹ̀rí àgbègbè ẹ̀tọ́ tí ṣẹ̀rí ṣíṣẹ̀rí àti kọ ọlọ́run nílò fẹ́ ṣeré ni nílò fẹ́ pọ̀ sí sẹ́yẹ̀nsì so nínú ṣíṣe bẹ́ẹ̀ èyí ti sọ̀rí ìkù ọ̀nà tá à ń gbà lọ àlìjẹ́nà tí ṣe flowers ni wọ́n tò sí náà ìnira ní bẹ́ẹ̀ àti wọ̀sí àti farada ìnira dáná fi ẹ̀rí kẹ́rí bọ́ ìmọ̀mù Buhari fọ́dùlù man yẹ́fìlò dìrọ́hìn abdọ́lì ọlá tí ń bẹ fún ẹni tí ń sopọ̀ ẹdúpọ̀ pẹ̀lú olùbátan alábòsí àbòsí wo ló tó kí kájọ jẹ́ ọmọ àyà kájọ kájọ fún ọjọ́ bí wa kí n wá sọ́dọ̀ rẹ kó sì fi ní kalẹ̀ fún two hours tó sì máyọ̀ sí kí n lọ sí ájì kí n dé kí n mú nǹkan wá fún ọ àtàwọn ọmọ rẹ kó sì dá sára sí i sábòsí kan tó bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹ̀rí àrí ọlá ń bẹ fún kẹ̀sì súnmọ̀ sí gẹ̀rẹ̀ kẹ̀sì máa sọkùn ẹ̀dùn pọ̀lẹ̀ kódà ń bẹ́nu dẹ́dẹ̀ ìrún àti bíyànjú máa wọ bú bíyànjú máa wà jẹ́ ọlọ́ ọkọ̀ mọ́ta ìfìyàn ọ̀rùn fún wa hada subhanaka allahumma andik ashhadu